mo ṣe bá lábọ́sìlè mo ṣe bá látọ̀kùn mo ṣe bá tọ́páyà mo lè ṣe ìbá bàbá mi álímì mo bọ́lá ní nàìjíríà. ọjọ́ tí bàbá mi gbé ọ̀pá àṣẹ ẹ̀yẹ kan lọ kí dá kábíyèsí lọ sípíkà yìí ẹ kọ̀ lọ́lẹ̀. ẹ kó lójú ọ̀nà ìjọba ṣe ká fẹ́ fún eléyìí. sípíkà máa ń gbọ́ ẹ kú ìwọ náà ẹ̀yẹ kan gbọ́ wọn tákì ìdádò ẹ gbọ́. ẹ ọkọ àti tá a fẹ́ fún eléyìí ọ̀pá àṣẹ náà ń pè buhari a máa ṣẹ gbogbo tó bá fi dè a máa dè èyí tó bá fi tú a máa tú gbogbo tó bá fi dè gbogbo ẹni bá lò máa gbẹ̀yìn tú ilẹ̀ ilẹ̀ akọ́jú olúwa èyí tó bá fi tú ẹni bá máa gbẹ̀yìn dè ilẹ̀ akọ́jú olúwa ẹ̀ẹ́ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ nínú ògbódò ọ̀rà wọ́n gbàgbé ọjọ́ ìní o gbogbo ẹ̀yin tẹ̀lé nítòsí wo onílé ògbódò rà jẹ́ ká lè máa ṣe o nítorí lọ́jọ́ tí wọ́n máa ṣẹ̀dá wa orí ilẹ̀ yìí náà ni wọ́n tún bí wa tó orí ilẹ̀ yìí náà ni tá a bá tún lọ orí ilẹ̀ yìí náà tún ni o tá a bá máa jẹ orí ilẹ̀ yìí ni tá a bá máa mọ orí ilẹ̀ yìí ni tá a bá máa sọ orí ilẹ̀ yìí ni tá a bá tún dé orí ilẹ̀ yìí náà ni ẹ má gbàgbé o tá a fi ìgbàdo kan sínú ilẹ̀ a máa bẹ́ òdúdú mẹ́ta mẹ́rin lẹ̀ orí ilẹ̀ náà ni o gbogbo tá ṣe láyé orí ilẹ̀ náà ni o ọ̀dàlẹ̀ balẹ̀ kú. ẹni bá dàda balẹ̀ lọ. gbẹ̀ngà gbẹ̀ngà bàbá mi ọbẹ̀ dà ọbẹ̀ ọkọ ẹ̀kọ́. ọbẹ̀ ẹ̀dà. abajẹ́ ẹ̀dà. ọbẹ̀ ẹ̀dà abajẹ́ ó da ẹwà yé lè agbára bẹ́ẹ̀ nílẹ̀ àwọn ọ̀gá pé àwòsí olóòtú àwòsí olùdé làárọ̀ àgbà bàbá olóyè kékeré. Bárayá ẹ̀dá. Bárayá ẹ̀dá. Bàbá mi ní Adébẹ̀ẹ́sẹ̀ mo ní kábíyèsí.

wọ́n ní kí obì ṣẹbọ ó kọ̀ láti ṣẹbọ wọ́n ní kó bìlú bọ́ lòun ní rúbọ wọ́n ní kó níbi ẹsẹ̀ ní kò rúbọ wọ́n ní torí kó má bàa máa kú lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ni kò lọ́rùn kò lóṣù wọ́n dànù ní agbára wọn dání ayé wọn dání ọ̀ràn fún àga lọ́sọ̀ lọ sọ́tọ̀ wọ́n ní kó lọ pé obì wá ìgbà tó máa parí ọ̀rọ̀ orí òbí náà parí ọ̀rọ̀ lé lórí ẹ̀ náà ní kàfà obì méjì ọ̀rọ̀ lé adébẹ̀ ìdààmú tàbí mi níbẹ̀ ẹ ò kún dání o lórí tó bá jẹ́ kó dalẹ̀ tó fi tó dé lónìí mọ́tà mi mi ò ní dà ẹ́ o tó o bá ti dalẹ̀ sí mi orí ọ̀rọ̀ náà lọ́ máa fi bá kú o. adébẹ̀ ìdààmú àjọjẹ lónìí àjọmọ àjọjẹ. torí níjọ́ kìíní àná wọ́n ní bí Ọ̀rúnmìlà ó dájọ́ ọdún sọ́nà ìgbà tí Ọ̀rúnmìlà ló bí bàbá léèrè wọ́n ló dá wọ́n ní àgbọ̀nrín ni kó lọ wá ààyè màámi náà òun náà ń wọ̀nà ká pọ̀ sí bí àgbọ̀nrín ààyè Ọ̀rúnmìlà bá gbéra ó bá dé inú gbó olúkọ́rọ́kọ́rọ́ wọ́n tó ó lè wọ́n nípa àgbọ̀nrín rèé ló bá lé lọ ló ń lé lọ ló ń lé lọ ló ń lé lọ bí ọ̀rùn mi láti jì sínú ọ̀fìn nìyẹn ní gbogbo ìgbà tó ń ìyá mi fúlàdé ọ̀rọ̀ lọ́dọ̀ lòun náà bá lòun náà kírètì ju rẹ̀ náà pẹ̀lú ọ̀dà ọ̀dà mẹ́ẹ̀ẹ́dínlógún gbogbo ẹ̀ ó ṣe ó pé ìjẹ́ kó sọ ètùtù kalẹ̀ nígbà olúkúlùkù mọ́tò ló bá ń gbọ́ tí ọ̀rùn mi lábá ń sọ̀rọ̀ ní inú àjà rẹ̀ níbi tí a ti sọ pé ẹ lóun tó lọ́dún kóòsù lóṣù kí ìjẹ́kú tó ọmọ ní kóòsù ọba gbọ́ ló bá bẹ̀jú wò ló wò pé Ọ̀rúnmìlà rí ìyá mi bá mú ọ̀gá ẹ̀ ló sópa ló sópa ló bá nà sísàlẹ̀ ló bá fi gbé Ọ̀rúnmìlà jáde ọjọ́ náà náà jẹ lébi ewé tó sùn lórí ìgbàtọ́ da sọ lóògùn. ẹ kàná mọ́ ẹ dán. onílé rìn lọ́nà títí kó tó kó Ọ̀rúnmìlà o ìgbà tó nílé lọ́rọ̀ ẹ̀dáyọ̀ dáyọ̀. ọjọ́ náà ni dáyọ̀ lógo. tó tún máa ṣe ọdún ìmí bóyá ti dàgbà ọdún mìíràn kò mọ̀ rántí pé bóyá kan ṣe ìkankan níbi kankan mọ́ ẹ̀nà tún kọ́ ó lè kán tún mú lé ọlọ́dà pé à ẹ̀yin ò mọ̀mọ́ wípé kò yè ló bá lọ́mọ ẹ̀ ò mọ̀mọ́ wípé kò yè ló bá lọ́mọ ò lọ́jọ́ ìjẹ́jẹ́ lérí ewé lọ́jọ́ ìjọ sùgbónú lọ́jọ́ ìjọ sàkóso. What was it? Echo! gbogbo tẹlifíṣàn tó mo ṣèbá yín o mo ṣèbá gbogbo ẹ̀yin ààrẹ mi o mo ṣèbá gbogbo ẹ̀yin àbíyè mo ṣèbá gbogbo ẹ̀yin apèèyàn mo ṣèbá ẹ̀yin ìyámọ̀dé ìyámọ̀dé ẹ̀yin sẹ́kẹ̀tẹ̀ nígbèrè ẹ̀yin àdàrẹ̀ gẹ́sìgẹ́sì mo ṣèbá gbogbo tẹlifíṣàn tó. bàbá mi ló máa ń ṣèbà o mo bá láti àlìyé onígbà yẹn ló kúrò pa àlìyé nítorí wọn ní iṣẹ́ sí wọn àwọn òṣèlú o má jẹ́ fóun mi o. bàbá mi kò ní wuyì o yíṣu ṣìṣù kì í wọ́n bẹ́ẹ̀ o kò ní wuyì ìṣe ṣíṣù kì í wọ́n bẹ́ẹ̀ owó nílé mi ò sì yọra o. agbẹnusọlá gbogbo ẹ̀yin tẹlifíṣọ ṣùgbọ́n ṣé kí n gbé fún kí n ẹ̀dá yìí náà ní gbàgbọ́dé ààrẹ fún gbogbo Kwara ẹ kò jẹ èmi lówó. owó wa dàrú bá wa mú bá mu. olórí ìlú ẹ ọ̀run yẹn lè rí kábíyèsí ìfura tọ́lọ̀ tí ìlú bọ́dà látà àbẹ́ta ti wà nílé. ó ti kọ́ fún mi nígbà tí mo dé bí. ìfẹ́ adébàtà wà pẹ̀lú dáa. àkànjí ẹkùn. irúmọlẹ̀. irúmọlẹ̀ ti jẹ wájú. àpẹẹjọ ẹ bá snap fọtò ẹ. ààrẹ gbogbo Kwara state. ẹ jẹ snap fọtò ẹ kó wa ẹ bá yà yà wọlé wa ma wo yà yà wọlé wa. àgbàyọ̀wọ̀ ìjẹ́kọ̀ kílẹ̀ ìjẹ́kọ̀ kílẹ̀ ìjẹ́kọ̀ kílẹ̀ ìjẹ́kọ̀ kílẹ̀. Yàdé lè tó lẹ́yìn ọ̀gá ọ̀sẹ̀ ẹgbẹ́ máa bí ìgbàwé ẹ̀rí tó sọ ọ́ mọ́ alẹ́sì ẹgbẹ́ tó wá gbà wẹ́ ní ẹ̀dẹ́ kù ẹgbẹ́ tó wá gbà wẹ́ ààrẹ fún gbogbo Kwara State ẹ bí bàbá mi ṣe ṣe náà ni mo ṣe ṣe yìí kò dẹ̀ fún mi kò ní kò wọ́n náà ìwé ẹ̀rí ẹ̀rí o kò ní kun ẹ̀ o kò bá mu délé ẹjọ́ lọ gbà yàn lọ́dọ̀ fi fún yàn níbi gbà ni tó bá mu dé tọ́lọ́ gbà lọ́dọ̀ fi gbà yàn lọ́dọ̀ fi ọ̀ tẹ̀ ní mu yá pẹ́ ká ẹ wàá fi máa ṣe wàá fi máa kọ́lé wàá fi ra mọ́tò wàá gbé délu ọba sáré bí àṣẹ bẹ́ẹ̀ o. ẹ̀kọ́ kò ní ìjẹ́ o kò ní ṣe bẹ́ẹ̀ ni kò ní yẹ o ìrètí mo sùn fún wa kò ní yẹ o. àníyá ẹni tí ìyá gbọdọ̀ wá fàdé nílà ìyá di ọba àgbáyé ìyá di ọba àgbáyé èyí ẹni gba kìnìyàn kẹ fàdé nílà alága ẹ máa fà. wọ́n ká